ẹ jẹ́ ká sún sẹ́yìn kẹ́míkà lè rí kájé ìlú ọ̀dọ̀ ọ̀pẹ̀ Hello. Thank you. Kúdúkúdú! Kúdúkúdú!

Chocoma ojú àti ìdí. Ojú àti ìdí. Ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ Thank you. And you will use your head to block. Wọ́n máa ń gbé àwọn bàbá wa sábẹ́ alága kánsù. Lẹ́yìn tó jẹ́ pé alága kánsù gàwá tá a jọ́ ọmọ kékeré yìí kò lè pè wá. Alága wọn máa sọ fún kábíyèsí pé ẹ̀rí wa ní local government. Lẹ́yìn tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí àmọ̀ pé o ti dókòó lọ́sẹ̀ àwọn bàbá tó ní mi wá ṣùgbọ́n nǹkan wàyí òun náà ló fà á tí àwọn olóṣèlú yìí tó fi tàwa fún fúlàní àwọn náà wá tàwa fún fúlàní lá agbára wọn kà mọ́ àti pé agbára fún àwọn bàbá padà lọ́wọ́ fúlàní agbára wọn kà mọ́ fúlàní wá wọlé tiwa lára níbi pé wọ́n pa wá a lè sọ̀rọ̀ wọ́n kidnap wa wọ́n ní ká mọ̀ lọ gbé wá alágbára la mẹ́sẹ̀ bàbá mú ọdún ọlọ́pàá ọlọ́pàá pé ọdún àwọn látòkè tó fún ọ lẹ̀ bá àwọn àbúrò wa àti àwọn àti lójú wa wọ́n ṣe fídíò alágbára so àwọn ọ̀dọ́ bàbá awólọ́wọ́dẹ sọ̀rọ̀ náà ó nígbà tó bá yá àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké náà ń wo ìtẹ́ ẹ̀kọ́ yìí kó wọ́n gba ẹ̀kọ́ wọn wọ̀nyí àwa rí i pé àsìkò yẹn ló tó yìí àdẹ̀dúgbẹ́ lọ ọlọ́run ẹ̀rí pé àwọn pípù yìí wọ́n ní agbára lọ́wọ́ débi pé gbogbo ìyà tí ń jẹ wáyé sínú àwọn kábíyèsí sí máa àwọn ò lè sọ̀rọ̀ àwa náà mọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti dàgbà fún àwa ọ̀dọ́ tí àwa dẹ̀ rẹ́dì á sọ̀rọ̀ fún ọ̀dẹ̀ lè ṣe nǹkan torí pé èyí tá a dáwọ́lẹ̀ yìí ló pé bàkì kò sí ẹlẹ́sẹ̀ ní twenty twenty three. ó ní yóò lè parí láti gbàjọba wa láti gba Yorùbá lẹ́sẹ̀. tí a bá wá gba ẹ̀tọ́ yìí agbára àwọn tó nílẹ̀ àdéhùn tí àwọn èmi ò ní kẹ̀kẹ́ mo fẹ́ ṣe mẹ́. ṣùgbọ́n àwọn fẹ́ kí àṣẹ padà sẹ́nu ẹ̀yìn bàbá wa. àlejò àbáyé sí ipò pírẹ́sìdẹ̀ntì orílẹ̀-èdè Yorùbá yóò jẹni tẹ́ sọ pé tọ́ba kọjá ó tà sọ fún ọ àwọn ọba ṣe kò mọ̀ lọ sí dànù èyí ò wọlé ọmọ yẹn tí ó ṣe pírẹsidẹ́ẹ̀tì tí ó ṣe gọ́ọ̀nà kò sí pé abẹ́ dìbò à ń para wa mọ́ á dìbò nu ilé wa fẹ́ tó bá wà á nílẹ̀ àti gbowó ká tó dìbò fẹ́ tó wà lẹ́yìn kẹ́yìn ọba ọlọ́sọ mú apẹ́tọ̀ yẹn mọ̀ lú o ẹni báyìí láyàn gbogbo yẹn lọ dìbò yín fún kò ní ìdíkà gbowó owó oṣù dọ̀là àwọn pírẹ́sidẹ̀ntì yóò mọ̀ gbà èyí bàbá owó tó kẹsẹ̀ fún wọn èyí sàwọn náà mọ̀ yọ owó lẹ́yìn lọ́wọ́ èyí sàwọn náà mọ̀ tó pé kẹ́ wọ́n gbọ́dọ̀ máa gba àṣẹ lẹ́nu yín ni ẹ rí pé ní Dubai ọba ní ń pàṣẹ mbẹ ìgbàtúmọ̀ mẹ́wàá láti gbàgbọ́ ti dá ayé wọn ọba ní ń pàṣẹ mbẹ ní ń pàṣẹ fáwọn olóṣèlú mbẹ Saudi Arabia ọba ní ń pàṣẹ ní London ọba ní ń pàṣẹ kódà ọba tuntun ni àṣẹ tó bá pa ẹni olóṣèlú kankan gbọ́dọ̀ yíwọ kódà bí àwọn ṣùgbọ́n yìí àwọn eléyàwó máa sọ fún yín pé àwọn olówó jù lọ ẹ mọ̀ pé àti fàyè gbà wọn àwọn bàbá wà ìgbà wọn ìkọjá ìyẹn pọ̀ wọ́n mọ̀ sọ pé àwọn yọ àwọn bàbá lóyè ọba tó bá sọ̀rọ̀ wọ́n yọ lóyè lẹ́yìn tó jẹ́ kórí bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀rẹ̀ wọ́n ń ronú ara wọn ni òrùn ọlọ́run tó bá dọ́dọ̀ àwọn ọba haúsá wọn mọ̀ sí lákàtẹ́lẹ̀ lákàtẹ́lẹ̀ wọn mọ̀ bẹ̀rẹ̀ tó bá dọ́dọ̀ àwọn bàbá tiwa wọn nẹwọ́ tiwọn ẹ wo pé kórú pálapàla báyìí wọn làwọn lọ́wọ́lọ́wọ́ tó bá síwájú àwọn ọba haúsá wọn ò bí yàrá ìyá wọn ni Buhari tí ń pẹrẹ láàrẹ wa ó wá sí ìlú Ọ̀yọ́ state ọlọ kíṣẹ́rí kí sásá ọ̀dọ́dọ̀ Olúbàdàn ọ̀dẹ̀ gbàbẹ̀ wọ flight ọlọ wọn ọ̀dẹ̀ bí sẹ́ríkì sásá sẹ́ríkì sásá sẹ́ríkì ọba haúsá lẹ̀ yorùbá president wa ń lọ ọ̀dọ́ rẹ̀ ọlọ́nkì ó fi ọba tiwa Olúbàdàn Ìbàdàn máa lọ nǹkan tó rọ̀ gbogbo nǹkan wọ̀nyí la fẹ́ kọ̀ èdè wọn ọ̀pákọ̀ ìwà wà ọ̀pákọ̀ àṣà wà ọ̀pákọ̀ àdúgbò lọ́wọ́ Ọlọ́run àdúgbò lọ́wọ́ gómìnà Akérédolú òun ló kọ́kọ́ sọ̀rọ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n náà fọgbọ́n ṣe ọba ti gba débi kan ó ti gba dé stage kan débi pé ibi tá à ń lọ lòun lọ gbogbo tá à ń ṣe lẹ́nu gọ́vnà wà wíyà wàhálà ọlọ́run gọ́vnà mi bẹ gọ́vnà Akérèdọ́lù ọmọ sí tá à ń ṣe náà ó wà lẹ́yìn wa òun náà dẹ̀ sọ pé ó ti tó gẹ́ nígbà táwọn bàbá wa pè é nígbà pọ́npọ́n kan àwọn bàbá wa lọ́sùn ẹ̀ ẹ̀ pẹ́sẹ́yà sí ń jẹwá ìsọpẹ́ ọlọ́run bí àṣẹ ń jà ọmọ ìlú yìí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ń bẹ lẹ́yìn wa gbogbo àwọn ọba wa tẹ̀ ń wò yìí wọ́n ń bẹ lẹ́yìn wa dídì tí mo sọ pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí agitation ẹ mọ̀ bu àwọn bàbá wa mọ́ àwọn tá a bá ti rí bí wọ́n ṣàforíjì fún wa àwọn ọmọ kan ń bẹ lábẹ́ wa tẹ́lẹ̀ àròkún dáadáa wa ni ṣùgbọ́n ojú wa ti là á ti rí bí wọ́n ń bẹ lábẹ́ wa gbogbo bá ṣe lọ sáà ń bọ̀ àdúrà wọn ní gbà lórí wa Ọlọ́run kẹ́mi wọ́n gùn. ìṣẹ́wà àṣà ìfẹ́ ní bàbá wa tó jókòó yìí àwọn òbí gbàgbé lòdì sí nǹkan tá à ń ṣe president ewu jókòó ọba àwọn ọba hausa yóò dà tó wa bàbá ìfọ àwọn ọjọ́ ti mọ àwọn kàrà ọmọ túlẹ̀ pa àwọn olórí tó ṣe kábíyèsí o. àwọn ọlọ́sẹ̀ yìí wà yìí wọ́n bá kẹlẹ̀kẹ̀lẹ̀ wọ́n tún lè fọ́ àwọn náà wọ́n máa fẹsẹ̀ nù tó fún ní èyí àṣìlábẹ́ fúlàní mọ́ ohun tá a fẹ́ ni Yorùbá nation ohun tá a fẹ́ ni Yorùbá nation ẹ̀yin bàbá wa ẹ̀yin bàbá wa ẹ sọ wípé bílẹ̀ yóò rẹ̀ bílẹ̀ yóò wọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ wa nígbà lúbọ́ gbàlú ẹ̀ lọ ewúrẹ́ ọ̀sọ́ fún ọ̀sán kábíyèsí bàbá ewúrẹ́ ọ̀sán fún ọ̀sán ọmọ ìyá àgùntàn àwọn lani àwa la ni mábù àwa ni epo àwa ni fúlàní ní pawó bẹ tó yẹ kó rí bẹ́ẹ̀ olóògbé ọgbẹ́ni tí ń bẹ nílùú tó ń pè nàìjíríà fúlàní ní sí ń alágbára kankan máa ń yẹ àwọn bàbá wa alágbára láti sọ kankan jẹ gbogbo wa rí ọjà tí tà wa kankan àwọn ní àwọn ọmọ àfà. wọ́n lè bá wa jà àwọn ọmọ fáwọn òkú bẹ́ẹ̀ torí pé Yorùbá abúlé ìjàmbá agbára sì ń bẹ bí ìjọ àwọn àjọ náà yóò ara wa jẹ́ lábẹ́ àwọn bàbá wa àwọn bàbá tó agbára wọn fún wa wọ́n àwọn bàbá wa ti tú wa lẹ̀ nígbà tí wọ́n bá fi sẹ̀pẹ́mbà á rí pé àṣẹ ọ̀pọ̀ àṣẹ ọ̀padà sínú àwọn bàbá wa. you. kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí sọ̀rọ̀. ẹ ṣe kábíyèsí o. wà palace palace la wà palace. kábíyèsí sọ̀rọ̀ kó má sáriwo. kábíyèsí sọ̀rọ̀ kó má sáriwo ẹ̀gbọ́n èmi ah, gbé kíní ìdára ah, ó ti tọ́bu ọ̀gbìn rẹ̀. Ọgbọ́n wájú ẹ̀yẹ bẹ̀rẹ̀ náà, ẹ̀sìn wájú bá bẹ̀rẹ̀. Ah. Ẹ má jẹ́ ká jà o, a lè mọ̀ pé gbogbo gbogbo nǹkan tí èèyàn bá ti fi sùúrù sí ó máa yọrí sí rere ní gbogbo lágbára fún ọ̀rọ̀ ṣàṣeyọrí bí a ṣe wà bíbà èmi ni olóyè gíga Fọlábí Táyọ̀ Àkúrẹ́ àwọn bàbá tó jókòó àwọn ni zina aishi àtúndì balọwọ àró àkúrẹ àwọn ó yẹ kí ẹ bá dábòsí lórúkọ àwọn wà lókè lọ́wọ́lọ́wọ́ ó lè sọ pé láì sí ìbíní láti lè ṣe dáadáa wípé ọlọ́run ti wà wà tó ti lè wọ̀ ẹ̀ ní ìfọwọ́ kọ ẹ̀ àṣẹ gbogbo bá ṣe lòlù á máa tuntun yìí àṣẹ gbogbo àwọn tó kẹ́ ń tẹ̀lé yín lẹ́yìn náà ọlọ́run ilé ìgbọ̀n rẹ̀ á máa tún ẹ̀ṣọ́ yìí o àṣẹ. Àṣẹ wà. Àṣẹ

Cabeça! Thank you.

Oníyalé ẹ̀yà ọba kábíyèsí ni a ń bọ̀. ìgbọ́jà ọjà. Baptist. Uh, this is the we are Michael ọmọ sinmi lápá mi bọ̀dá ọjà ń bá jayé lè kọ́ náà ẹ̀ mọ́ n kò bá sọ̀rọ̀ lápá àwọn ọmọ sọ bẹ́ẹ̀ ajá yín nìkan lẹ́rọ abáyé. ó tún sinmi lémi wò káàmì níjà wọn lè kan kò sí kan tó fi ń ṣèyàn. Iris is the senior sister to the Kabiyesi. Are you getting the news? On behalf of Kabiyesi, my good self and others, I appreciate gbogbo crusade Olúwàjẹ Kabiyesi. Ṣọkọmọ Òjó àti Òkú Media, with violence may no stop the justice. Àbálẹ̀ ìṣúná rẹ̀ tó bá fẹ́ sọ yín sọ́rí tí ó rà lẹ́nu ìbò. Àgbà ilé definitely àgbà ilé àgbà ilé. Lọ́dún program we appreciate you. God in his infinite mercy we crown you. Thank you. Ìfọ̀jà! Ṣé ìwé ẹ̀rọ ẹ̀ ẹ̀ yìí ti rẹ̀? Ọ̀ṣàlá ọ̀ṣàlá. Ọmọ bàbá náà tún lọ́lọ́! Ẹ mú wá! Ara mi, ìgbò òṣà olóko bàbá mi. Oya ẹ The man Sunday Igboho coming out àdìsá ọba aládé kan ọmọ aládé ládé ládé aláàfin ọ̀ládé bó bá tiẹ̀ wá jẹ́ mr entertainer gan a jẹ́ bí entertainer rẹ̀ yìí mọ̀ dáa pọ̀ Ṣọ̀kọ̀mọ́ Oòduà TV. Thank you. Hey, light I'm on the light I'm on the light sí. ẹjọ dúdú àwọn oníkòwò ẹkẹ yìí ẹjọ bàbá fẹ́ bá wọn sọ̀rọ̀. a ti tẹ̀síwájú bọ̀ ọ̀yà ọ̀yà ẹ̀ṣẹ́ lásìkò ní ẹ̀rọ ìfọ̀ bó ṣe lọ.

I'm going to go to the hospital.

Ah, ilé ìkọjá abẹ́ o. Ọ̀ṣun la rò pé rò pọ̀ o. Ilé ìtúpọ̀ pọ̀ o.

máa mú lórí ọmọ wọn sísè máa mú lórí ti wà pẹ̀lú wọn bíbá yìí ẹ bá mi ṣe. àti lórí o àtọ̀ndó àtọ̀kẹ́tì lọ́tọ̀lọ́ àtọ̀kẹ́tì àtẹ̀kọ́jú àtúndẹ́gọ́ọ̀sì gbogbo ní gbogbo. ẹnìkọ̀ọ̀kan. Ogun òkú wá rí. Ogun òkú Yorùbá rí. Àwọn Fúlàní ọ̀hún wá ní omi wá ṣe. Tí wọ́n bá mọ̀ wá wọ̀ ní lọ́dún wa. Ṣùgbọ́n wọ́n ti mọ̀ wá sí i. Wọ́n ti mọ̀ pé ẹsẹ̀ gbé babalábàbà wọn. A rí i pé gbogbo àwọn búrọ́dà wa. A rí i pé gbogbo àwọn búrọ́dà wa. Wọ́n kàwé wọ́n pa yunifásitì. Nílùú Nàìjíríà bàbá parí ìwé ọ̀kan ìyá ọ̀tọ̀ ti bá yà pé ó rí pé nígbà kan tí àwọn ẹ̀gbọ́n bá parí ìwé àwọn bàbá wa nínú àwọn òbí ọmọ dùn pé àwọn ti parí ìwé wọn wọn jó torí pé ó lè ṣùgbọ́n nísìnyí ọlọ́ parí ìwé wọ́n ní ká lọ sọ̀kadà àbí ká máa lọ gbin lọ́dúnwá àbí ká lọ tàgbé tó bá jẹ́ àwọn àǹtí wa wọ́n ní kí wọ́n máa lọ kọ́ sẹ́yà blẹ́sà tàbí kí lọ sọ lọ́sọ́ sẹ́yà tó rí bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ti yẹ wá dáná yìí wọ́n ní bá sọ̀rọ̀ ìgbà tó yà wọ́n sọ wá di business àwọn fúlàní ń jí wa gbé tí wọ́n bá gbé wa pé wọ́n ní ọlọ́mọ ní mílíọ̀n wa lórí ilẹ̀ bàbá wa sọ yẹ kó rí bẹ́ẹ̀. ẹni tí ọba lọ́wọ́lọ́wọ́ wọ́n pa dànù lẹ́yìn tí ó yẹ kó rí bẹ́ẹ̀ lórí ilẹ̀ bàbá wa lẹ́yìn tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá tí wọ́n bẹ́ẹ̀ lù bàbá wọn wọn ò lè ṣẹ́jú wọn wọn ò lè dé ọlọ́wọ́ mẹ́ wọ́n rọ̀ àwọn àǹtí wa lórí ètò àwọn àbúrò wa ó tún ṣe fídíò ó tó jẹ́ àbí ó tó jẹ́ gbogbo àwọn tó jẹ́ gómìnà wa àwọn bàbá wa bàbá wa ṣùgbọ́n eh, àwọn adébánjọ bàbá wa Bánjí Akíntóyè gbogbo àwọn kábíyèsí wa Ọọ̀ni ọ̀fun Ifẹ̀ Aláàfin of Ọ̀yọ́ Ẹ̀gbá Ẹlẹ́gbà alákẹ́ gbogbo wọn bàbá wa lákùrẹ́ ń bí gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n wá ní ká sọ fún Fúlàní pé ó tó gẹ́. wọ́n ní ká sọ fún Fúlàní pé kí ni ó. àwọn àwọn ọ̀bá Fúlàní àbára ṣe mọ́. Yorùbá lè sọ. Yorùbá lè sọ. kí Fúlàní máa lọ tiẹ̀ kí Yorùbá. sọ fún wọn pé àṣẹ mọ́ wọn wá ń sá kíjokíjo wọn lọ ń pe àwọn bàbá wa kàtẹ pé kí wọn ní sùúrù wọn ti mọ̀ yé pé gbogbo àti gbogbo bá ti ń bẹ Nàìjíríà tá à ń pè lu Nàìjíríà yìí. Inspector General of Police Fulani, Chief of Armister Fulani, Director of SS Fulani, Fulani, Fulani. Fulani, Fulani. Fulani, Fulani. Fulani, Fulani. Fulani. Pírẹ́sìdẹ́ǹtì. Sẹ́ni pírẹ́sìdẹ́ǹtì. Mo máa ní àwọn fún wọn ní vice president extra tire ní ọjọ́ ìkankan. Vice president wa extra tire lásán ni. Kò lè ṣe ìkankan. Domi tire tí ó lè ṣe ìkankan ni. Àwọn ní àwa ò ṣe mọ́. À ṣe mọ́. Torí pé vice president wa kò lè sọ̀rọ̀. Kò lè tọ́ bá sọ̀rọ̀. Ó ní ọgbẹ́nu ẹ̀ sọ́hùn tó fi ní àṣemọ́ nígbà tí wọ́n mọ lọ́lù ẹ̀ èyí tẹ ìyàwó jẹ́ tó awọ́lá ní epo awọ́lá ní kíni o awọ́lá ní gold awọ́lá ní mọ́bù awọ́lá ní. àwọn tí wa wọ́n bẹ nílé ìbò tí wọ́n nínú òtútù ó ní tó jẹ́ àṣekínú àṣeyọ́.

ọ̀rọ̀ pọ̀ tí a fẹ́ sọ ní pé àwọn ọ̀tá kan ti gbógun bẹ́ẹ̀ bá ṣe wàhálà bẹ́ẹ̀ bá ṣe wàhálà báyìí bẹ́ẹ̀ bá wá sọ pé entertainment àbí kí àwọn ìṣẹ̀fẹ́ bẹ́yà yìí ṣe máa ṣe máa yìí rẹ̀ ara o ẹni tí wọ́n bọ́ sẹ́lẹ̀ ìgbòho já èrò ìgbẹ́jà o bẹ́ẹ̀ni ìgbẹ́ méjì ọ̀hún là ní kí wọ́n ní o. bẹ́ẹ̀ni. ìgbà tí ìgbàgbọ́ ìka òkùnkùn à ìgbàgbọ́ òkùnkùn bàbá òkùnkùn à kálẹ̀ fẹ́ fún wa tí wọ́n máa gbìyànjú àáfàlè mi ọba ìdílé mi olórí ìdílé mi ọlọ́ọ̀fù wa ọlọ́ọ̀fù wa ọkùnrin kan jáde láti mú jáde ẹgbẹ́ ọ̀yọ́ ẹ̀ka. Thank you. bàbá ẹ̀. He jíjà àfẹ́ máa lọ. ọmọdé ọmọ tó ń dèjì rẹ oṣù ẹṣẹ gbogbo Yorùbá dúpẹ́ gbogbo ọmọ Yorùbá nínú lóko. ọmọ Yorùbá nínú lóko.